Matthew orí kọkànlá. ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá ó ti ibẹ̀ ré kọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú wọn gbogbo nígbà tí Jòhánù búrò iṣẹ́ Kristi nínú túbú ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì ó sì wí pé. ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn? jésù sì dáhùn ó wí fún wọn pé. ẹ padà lọ ẹ sì sọ ohun wọ̀nyí tí ẹ̀yin gbọ́ tí ẹ sì rí fún jòhánù àwọn afọ́jú ń ríran àwọn amúkùnrin à ń wẹ àwọn adẹ́tẹ̀ mọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde a sì ń wàásù ìyìn rere fún àwọn òtòṣì alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò rí ohun ìkọ̀sẹ̀ nínú mi. nígbà tí wọ́n sì lọ jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti jòhánù pé. kí ni ẹ̀yin ń jáde lọ wò ní ijù ìfèéfèé tí afẹ́fẹ́ ń mì àní kí ni ẹ̀yin ń jáde lọ wò ọkùnrin tí a wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ wò ó àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ ní ààfin ọba àní kí ni ẹ̀yin ń jáde lọ ṣe láti lọ ìwo wòlíì lóòótọ́ ni mo wí fún yín ó sì ju wòlíì lọ nítorí èyí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ lóòótọ́ ni mo wí fún yín nínú àwọn tí a bí nínú obìnrin kò sí ẹni tí ó tí ì dìde ju Jòhánù Baptist lọ ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọ̀run ó pọ̀ jù ú lọ. láti ìgbà ọjọ́ Jòhánù Baptist wá títí ó fi di ìsinsìnyí ni ìjọba ọ̀run di ìfi agbára wọ̀ àwọn alágbára sì fi ipá gbà á nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ kí Jòhánù kí ó tó dé bí ẹ̀yin ó bá gbà á èyí ni Èlíjà tí ń bọ̀ wá ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. ṣùgbọ́n kí ni èmi ìbá fi ìran yìí wé? ó dàbí àwọn ọmọ kéékèèké tí ń jókòó ní ọjà tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n sì ń wí pé àwa fún fèrè fún yín ẹ̀yin kò jó àwa sì ṣọ̀fọ̀ fún yín ẹ̀yin kò sọkún nítorí Jòhánù wá kò jẹ bẹ́ẹ̀ ni kò mu wọ́n sì wí pé ó ní ẹ̀mí èṣù ọmọ ènìyàn wá ó ń jẹ ó sì ń mu wọ́n ń wí pé wò ó ọ̀jẹun àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowó àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn ni wí níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀ nítorí tí wọn kò ronú pìwàdà. ègbé ni fún ìwọ kórasíni ègbé ni fún ìwọ bethsaida ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní tírè òun sídónì wọn ìbá ti ronúpìwàdà láéláé nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú ṣùgbọ́n mo wí fún yín yóò sàn fún tírè pẹ̀lú sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ àti ìwọ kapanaumu a ó wá gbé ọjà sókè ọ̀run a ó rẹ̀ ọ́ sílẹ̀ sí ipò òkú nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ nínú Sódómù òun ìbá wà títí di òní ṣùgbọ́n mo wí fún yín yóò sàn fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. lákòókò náà ni Jésù dáhùn ó sì wí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run òun ayé nítorí tí ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò ní ojú àwọn ọlọ́gbọ́n àti amòye ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá nítorí bẹ́ẹ̀ ni ó tọ́ ní ojú rẹ ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ bàbá mi wá kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe bàbá bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ bàbá bí kò ṣe ọmọ àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún